ban to se se ore in ko wan bi siya ya wa kafiri jo wa jahiliya dola o se dinasi da bin ma wa wa المسألة تبقى أن هي أولو إيمان المسألة الخامسة وتسعون نمى 95 تعيير الرجل بالنقص في غيره إما أبوان وعتلوية pẹ̀lú ààyẹ tí ń bẹ lọ́dọ̀ ẹlòmí rẹ̀ bá bàbá rẹ̀ ni bá yà rẹ̀ ni bá àwọn rẹ̀ ni wọ́n máa bọ́lú àti ẹlòmí wọ́n máa kútúrú yìí àbí wọ́n máa ẹlẹ́ẹ̀nira yìí àbí ó di yé wa títí ìsìlámù yìí wọ́n sì fún wa kálẹ̀ bá àdìyàn sí kábàbà nínú ìlú báyẹ̀ káàrí tààyírù rọ́jùlù bí máa fi gẹ́rì òun náà ni kí ẹ máa jẹnu àtẹ́lu ẹlòmíì pẹ̀lú ààyè tó wà lára ẹlòmíì rẹ̀ àkàrà àyẹ́mtẹ́hó bí omi gbogbo àtẹ́lu àyẹ́ ìyẹ́ ìnaka imro in fi ka jahiliya ilé ìsìlẹ̀ sílẹ̀ sáàbí kan tó bú sáàbí kan nígbà tí màmá rẹ̀ dúdú ní màmá rẹ̀ kàn pé àwọn lárúbáwá kíra pé islam tó ṣe jìbìtì ayé wọn wọ́n jọra lójú pẹ̀lú àwọ̀ ara wọn شرعوا هذا في كتاب أبي بكر الجساري رضي الله عنه. كتب له كتاب سيدنا أبي بكر

wani li'anna umma usauda da kalma mare ziduni kala lawan sallallahu alaihi wasallam a yalka hole bi ummihi ubrinu atelu ni kaye inna kamro in fi ka jahiliya ni kanela pe wa jahiliya je jahiliya ko di kan tangu tsayere kayiru shas bi shay'in laysa ima buya kulun ti usare إنما هو في غيره يعني أبدا على العلمين أو بدنا عبد النسبيه أبدا يعني يقول طبعا أنه جنارني جنارني هو من أمور الجاهلية هو من أمور الجاهلية والجاهلية كل شيء وليس كل من كانت في خصل من خصال الجاهلية يكون كافرا أما ليس كل من كانت في خصل من ذلك من خصال الجاهلية nínú sisi jàìrí àti ẹgbẹ́ kìfèrè mi òmìnir sọ̀rọ̀ wọn kìfèrè bí i àmì ìsìwájú ó di wa àmẹ́lẹ́ yọ̀ sọ̀rọ̀ bí kìfèrè àmẹ́ ìwà jàìrí àmì nọ́mbà àtúmọ̀sánátà sáàdìsá wọ́tẹ̀sọ́ọ̀n ẹ̀kọ́ nọ́mbà 97 ìfìfàrù hom bí àmẹ́rẹ̀ tọ̀yẹ́bà máa fífàrí pẹ̀lú iṣẹ́ rẹ̀ bí máa tún iṣẹ́ rẹ̀ èyàn ṣe ń tu ọlọ́ọ̀bá ni kìí pé èyàn tí ma fi yan gan ni àbí tí ma fi ṣe sáré ni látọjú láyé ìyá ilé ìsìkáàrù bí wìláyà tó dé àwọn Quraysh àwọn ìdílé tí wọ́n pé wọ́n àwọn ni wọ́n mú títí kábà wọ́n fi ṣe sáré pé ó wà nípa kọ́ kábà àwọn làwọn fáwọn yẹn ní ìsìkáàrù hajj omi ọmọ ìrà dárì ọmọ ìrà dárì àti ọmọ ọmọ lọ́wọ́ bí kọ́wọ́lì ọlọ́wọ́ bá bẹnu àti ìwọ̀n pé mustakbirina bihi wọ́n máa tìgbéraga tìgbéraga tìgbéraga náà sọ̀rọ̀ samiran yajharun tí gbogbo orú wọn ìsókùsù tó máa sọ̀nù wọ́n sáyẹ̀sì wọn gbéraga gbogbo orú wọn tó máa sọ̀nù samiran yajharun yajurun والشعر في مسائل الجاهلية من مسائل الجاهلية من سيسان وجاهلية أنه يفخرون بقيام على مع مشاعر بمسانادتها وتنظيمها أما سفاري قالوا أوان يوو أبعوان من يتبع ونوان سي بتتوبة ورفعت الوافدين أو نوان بالجا ودوا إليها ودوا به واستفاية الحجاج أو نوان فوان على أدمي أممو ويفخرون بهذا يفتخرون بهذا وما في تتربع لي عمل مستكبرين نمس برقا أي بولاية البيت يا يا أمني كنتو لي كذا لو وبخدمة البيت الشريف يا ولا أمني تبريد أولا خدمة آه، كعبة وبخدمة الوافدين إليه àwọn là ń ṣe ní máa àwọn tí wọ́n wábẹ̀ máa iṣẹ́ rẹ̀ ni àmọ́kẹ̀lẹ́ ní ẹ̀mà fi ti fáàrí ni يفتخرون بهذا على غيرهم من العرب ما في ليس كفار لو يعمل بيتنا ولا دعوة بيهم هذا من أمور الجاهلية كسيه كنو سسي جاهليا عند خدمة البيوت الله إبادة كما سيخدم لي الله وبا جيت لينكلم إبادة ليسي لا يجوز للإنسان أن يفتخر بإبادة كنا يتوقع ما سيفتخر كله إبادة قرآن مبكي قرآن وسكما في قرآن كان أمير لا تقريب على وسيف الله وباني قد يتقرب بها إلى الله لأنه يتقرب بها إلى الله فلوهم في اسم الله وباني في وجه الله وباني لا يريد ثناء من الناس والمدح من الناس ni ọ̀fẹ́ káwọn èèyàn máa ń yin òun àfi kó máa gbé ìgò fóun lórí nígbà wọ̀nyàn àlẹ́ àmìdọ́lá bá lọ́ ọ̀yẹ́ kí èèyàn máa dúpẹ́ lọ́wọ́ náà bá ní ẹ̀jẹ̀ alẹ́ òun mílẹ̀ mímọ ẹ̀kọ́ mọ́nà bí adùn amal ọlọ́run sí òun ní ẹni tí ó ń ṣiṣẹ́ yìí dúró náà ẹ̀tọ́ kọ́kọ́rọ̀ bí gbọ́dọ̀ máa fi kárí pẹ̀lú ẹ̀ àwọn ẹ̀yẹ tó fọ́kọ́rọ̀ bí i ẹ̀kọ́ mọ̀ sí kárí pẹ̀lú ẹ̀ ọlọ́run bá ní kí èèyàn máa rí sí ọlọ́run bá ṣe ẹ máa bẹ lọ́wọ́ ọba kọ́lọ́mọ́ gbà lórí yàn kọ́lọ́mọ́ yọ̀yàn kún bí iṣẹ́ kẹta àwọn jama tẹ̀bílì mi tó bá ń bá wọn tẹ̀bílì yẹn tẹ́jọ́ bá ṣe wọn ni ah, ọlọ́run ti yọ kún bí iṣẹ́ ni bẹ́ẹ̀ náà irú ìsìkìrì ní ìṣó náà ti tẹ̀bílì yìí mi àwọn ọlọ́run ti yọ kún bí iṣẹ́ ah, bẹ́ẹ̀ náà kọ́lọ́mọ́ yọ kún bí iṣẹ́ <laughs> máa sun oorun rọ́kà ó di ẹyin ọlọ́mọ yọ kún bí iṣẹ́ ọlọ́ọ̀ba ó di ẹyin eh, àwọn lárúbáwá tí wọ́n fáwọn èèyàn ní omi mu wọ́n fi láàrín pẹ̀lú ẹ̀ ṣé adam rahimahullah ó ní wọ́n ní adam gbèsìngà adam kò ní gbèsìngà ẹ̀sìn ló jágá adam ga ó ní iṣẹ́ ẹ̀sìn tó ń ṣe tí wọ́n mọ̀ pẹ́lú kẹ́ńjẹ́ adam ó lá ẹ̀mọ ya adam ti ń sọ̀rọ̀ lọ́jọ́ ọba ní ẹ̀kọ́ ọmọ ó di ẹnu sí adam kọ́ gbọ́rọ̀ yẹn kí tí wọ́n á ka ọ̀rọ̀ nípa Ahmad bin Hanbal nígbà tí wọ́n fi ìmálé for 28 months lórí àwọn mọ̀tẹ́bílà pé al-Qur'an wọ́n sọ pé al-Qur'an ma'luk ẹgbẹ́ gbogbo àwọn ìmáàmù ẹlẹ́yìn gbogbo wíma gbogbo wọn alùsùnà ni wọn àwọn ọmọ pé ìmáàmù Ahmad ìmáàmù alùsùnà nítorí pé olórí fìtínà àwọn bílẹ̀ àjò àti ìyẹ̀lẹ̀ àwọn oníbílẹ̀ alágbára àwọn ni wọ́n kọ́ àwọn ni wọ́n sọ pé al-Qur'an makhluq àwọn afọ́ tó sọ̀rọ̀ gbòòrò abẹ́nà Muhammad ní rárá o al-Qur'an kalamullah wọ́n fi tì mẹ́lẹ́ ẹni wọn mú jáde ẹnìkan jazallahu imamu khayra an al-islam jazallahu imamu khayra an al-islam ọlọ́kọ̀ sọ imamu lẹ́sàrí nípa wàhálà tó sọ̀rọ̀ ní ara jazallahu islamu nípa mi islam lọ́nà mi lọ́wọ́ bí kò mọ́ ran islam lọ́wọ́ ó dé wa ìgbé ẹ̀sìn gbé ayẹ automatically ló fi gbéra rẹ̀ ga wọ́n ti lọ sí tẹ́sì mọ́ ó yẹ pẹ̀lẹ́ ni ó bí yé wa mọ́ tó báwọn yẹn pé irú àpẹẹrẹ táwa rí ń Kaduna yìí ó gba àwọn olówó tá a mà àwọn olówó tá a ó pé sí kan àbí kìíní kan àwọn abalẹ̀ ẹ́ láńtọ̀ ọ̀bẹ́rẹ̀ sí mẹ́rin ìsìn tàbí ní ògbúrò rẹ̀ bàbá ń tó gbé méjì mọ́yẹn gan àwọn wà gan àwọn olówó yẹn wọ́n ní àwọn ẹgbẹ́ àwọn fans club argentina wọ́n bí ọjọ́ gbé lórí àdúrò wọn wọ́n kọ̀ọ̀kan tó wọ́n rẹ̀tì lọ́wọ́ wọ́n náà ẹ̀ ní ààyè lára bàbá ọmọ ẹ̀yẹ ẹ̀yìn náà fojú wo lọ àwọn tẹ́ẹ̀mà àwọn olówó wọn àwọn olówó lọ́wọ́ àwọn fans club káwọn sọ̀rọ̀ wọn wọ́n ti bá kiri ó di ẹ̀yìn wàhálà tó bá wọn ní ọyọ ẹ̀yìn lọ́mọ ní wúrà kọ́míntìn barista gàǹtàn àdúró wọn mọ́ ó ní wọ́n ti lò wọ́n mọ́ gbà àwọn olówó jẹ́ àwọn ń ṣe ẹ̀sìn tí wọ́n mẹ́sì lọ́wọ́ tọ́gbẹ́bí ẹ̀sìn wọn wọ́n sì wà dìfò ó lè mọ́ lówó ẹ̀lọ sí ìgbà chris àyìn gbúrò wọn ó di yẹ́ ó sì lọ nìyẹn ìrìn ẹ̀sìn lọ́wọ́ nǹkan ńlá ni àdéhùn ọlọ́wọ́ ni ìyàyọ lẹ́rìn náà àmọ́nù ìtẹ̀sùkú láàyè sọ̀rọ̀ kù òyì sọ́bìtì àkẹlẹ́ ìdọ̀ bá wọn yorùbá wọn yàn báwọn ọ̀rọ̀ yorùbá yẹn ẹ máa yẹ̀wò dáadáa ìdí bá ń ṣe sọnù kẹ sọnù ìdí wọn bá pé ọlọ́run sọ̀rọ̀ gbìyà ara o ọlọ́run ló dùn gbìyà wọ́n ti bìyà ọlọ́run gbìyà rẹ̀ ó di yẹ ọlọ́run lójú gbìyà ọlọ́run sọ̀rọ̀ gbìyà ara o àfi tí ọba gbìyà ọlọ́run lọ́nà tó ẹkọ gbìyà ọlọ́run lókù ọba gbìyà ọlọ́run gbìyà ọlọ́run lọ́nà ìfẹ́nu ah, eléyìí ò rí gbèrò ó di yẹ wa ọlọ́run tó àfọ̀rọ̀ yẹ wa. فهم بدلا من أن يؤمنوا بالرسول na تبعوه يفتخرون بأملهم في البيت أما قريش وإيه kí wọ́n gbọ́ra níbi gbọ́ àti tíra tọ́lọ́mù bí na Qur'an gbọ́ wọ́n lè tẹ̀lé wọ́n máa ti fáàrí pẹ̀lú iṣẹ́ wọn tí wọ́n ti ń pa bẹ́ẹ̀tì ni wọ́n yẹ zunúnà anna haza ya fihim an tidaye kitab wa tidaye rasul sallallahu alaihi wasallam wọ́n máa lérò pé ìtàwọn ṣe iná ó ti táwọn kò ní wàá ewúrẹ́ lọ níwọ̀n tẹ̀lé tíra kàbí àbíbí kan haza wọ́n jẹ́ ọdún mọ́láhùn eléyìí ọlọ́m bẹ̀lú àtẹ́lù wọn ọlọ́m fún alábùkù أنهم اعتادوا عن اتباع السنة الكتاب في وقعي في تلك القرآن الرابع بخدمة البيت بكمان حمس بيلوها ظن منهم أنها تكفيهم ظلوا إليه استوى وهذا من أمور الجاهلية إليه تفي جاهلية الله جل وعلا يقول قال الله توقعت بالله سبحانه وجعلت سكاية الحج tẹ́rù pé ìfẹ́fi wíra wọn kẹ́ mọ́ fún alájú ní omi mu wọ ìmọ̀ràn tó lè hàrá àti bí tọ́jú lé lọ́wọ́ mọ̀ ọmọdé àmàna bí lẹ́ ẹ̀fì wíra tó bọ́lọ́ bá gbọ́ ẹ̀fì wíra tó bọ́lọ́ bá gbọ́ lódodo lórí yóò mi láàá kẹrẹ àti jẹ́gbé alkiyama ọjà hada fi sabili Allah bí wọ́n ti wàhálà lójú ọ̀tọ́ náà bá láì sàwọ́n ẹ̀fì wíra wọn ìdàlọ́ lọ́wọ́ náà bá náà كاد الحاج وإمارة البيت مسجد haram ọ̀rọ̀lẹ̀ sọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ọgbà kí ẹ máa fọ́nà láti ìlú ìjìnlẹ̀ kí ẹ máa fún ọlọ́mọ imú kí ẹ máa sọ́bí ilú ọlọ́wọ́ bá iṣẹ́ rẹ̀ ni walakin la yaftahir insan bi hadha àmá kì í ṣe bí ẹ máa bí sí sáàrì ẹ̀yẹ́ kí ẹ máa bí sí sáàrì wa ẹgbẹ́ mara pẹ̀lú ẹ̀ الذي هي أجل من في غاية الحاج وإمادة مسجد الأعراب سيكون نيولا جوكي مفرج الميو هي ما تدلل له هي جهاد دون على فتن في سبيل الله والإيمان بالله كين كمان والوضع والهجرة كين سيجرى والأعمال الجليلة تماشير تكتبي والإنسان أمين لا يفتك لا يكتفر على عمل فيكون جران دول قلت استشيك وزني ومع جديد يظن أنه يكفي قال بأهلين توم لا سيما إذا ظن أنه يكفي من تباع القرآن والسنة قال يا جاهزون زي أسطوه جيكوه ما تلك القرآن والسنة لا والآن هناك من يظنون أن نوم في مكة والمدينة تكفي من أن حتى كان قائل لكي هو مين دوني

èyí wà mọ́kà ó ti gbà ó ti ṣe àjẹ́ kò sí sáàbì rẹ̀ láti rẹ̀ tí wọ́n á bí lọ pé ẹ̀mí ló ti ṣe àjẹ́ rẹ̀ tó bá yẹ ní ní àná máa hùt òun ti ṣe tó ó gbé mọ́kà kò ká fún gẹ́gẹ́ wọ́n ti ilé mà kò sí ìjọba ó ayọ̀ sí ìjọba ó ayọ̀ sí ìjọba الطريق مني صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته <coughs> وعليكم السلام ورحمة الله ó láwọn àwọn àgbẹ̀ ọ̀pọ̀ máa ń lórí wọ́n ń ṣe kó máa yọrí ẹ̀ tí wọ́n ti yọrí ẹ̀ ó ti fúyẹ́ ó di yé aláwọ̀ tó aláàlẹ̀ náà ó lè lùdò bí ẹjọ́ tí èso rí lára bẹ́ẹ̀ ni ọmọ yìí ni àgbà wọ́n ti mọ̀ pé èèyàn náà yàrí kọ́ ọjọ́ orí ẹ̀rọ fi dájú ara nínú rẹ̀ sẹ́jọba ń gídà nù ó di yé yìí nígbà tó lọ sí Ondo street láyé ìgbà tó wà ní president wọ́n ya èrè rẹ̀ wọ́n rí omi onígun owó kólẹ́sì mọ̀ faramọ́ onígun owó wọ́n káwọn lọ onígun mọ̀bínú onígun mọ̀bínú onígun owó orí ó láwọn israel kan lábẹ́ títí islam ọmọ ènìyàn lọ́kọ̀ síbì kan orí àmọ́ àbí ó ní àwọn ọlọ́pàá sì fẹ́lẹ̀ àmì ìrọ̀rọ̀ ọdún jù ẹ̀kọ́ fẹ́lẹ̀ mẹ́ lọ́rọ̀ sọ́pàá sí àgbègbè kíkàbù náà gbé jọ́sẹ̀ ó fẹ́lẹ̀ gbà rẹ̀ àmọ́ nǹkan mi ìmọ̀ báyẹn ó tó ayọ̀ ó ní tó ló gbúwa bí ó sẹ̀ sí nǹkan mi ló gbúwa ló wáyé sí ibi tí ó jẹ mí nìyẹn kíkà ń fi ọ̀rọ̀ ẹ̀kọ́ jẹ mí lógún ni 19 78 79 1980 àwọn Saudi Arabia àwọn ẹgbẹ́ university of Africa wíwá kọ́ university of Africa Nigeria wọ́n target Nigeria wọ́n target ìfà ṣọ́kọ́ tó gan tí àwọn ẹgbẹ́ fi six months ago, rẹ̀ mọ̀wùlá wọ́n rí kan lé àwọn aṣèkárí lọ́wà lórí orí gbà yẹn àwọn ní inú policy àwọn ni pé wọ́n ti ní OIC àwọn wà nù oic làwọn máa ń fún ní ìrẹsẹ̀ ẹ̀kí nàìjíríà wọnú oic kò wà ní lẹ́yìn oṣù kẹrin àwọn wa mọ́lá fọ́kà gómi ọmọ ìyọ nù nù kí ni ìsìn àwọn Cameroon àwọn the republic tó ti mùsùlùmí gan wọ́n wà mẹ́ẹ̀ mùsùlùmí ni ọ̀ ń gbà ń gbà wọ́n àìsí yẹn làwọn ń dáfà ní ìlú mi sùkúkọ àwọn tó ń sojú ọ̀nà wọ̀nyẹn sùkúkọ àti lọ́gbọ̀n wọn OIC IDB Islamic Development OIC ordinary iṣẹ́ wọ́n Babangida ni ó ti yé ẹ̀rí ìwúdúmọ́ ní sọ̀rọ̀ bàbá ẹ̀mà fojúro ẹ̀kà fojúro ẹ̀ fojúro náà ni mi ò sọ jèmi. ó lè bá a ti máa ẹnìkan béèrè pé bá a ti máa pé ká máa ya eré gàǹkà ìbámu pé àwọn tílọ̀t míì ó máa yà èrè ó máa gbé ibi ní ibi èrè jèbí síwájú ṣọ́ọ̀bù wọn tí wọ́n wọ̀sọ̀ tó bá náà yẹn láti bí kúrò ọjà wọn máa ń kọ̀bà mu àti wọ́n wà àwọn ọ̀pọ̀lọpọ̀ máa yọrí kó mbẹ̀ lẹ́yìn kò sábúrú mbẹ̀ lórí àwọn ọmọ ìrìnàjò ọ̀rọ̀ bàbáńgídá ìjọba mi lọ́dọ̀ bàbáńgídá nù àní sẹ́yìn tó fi mi lọ́dọ̀ bàbáńgídá nù ó rí ẹgbẹ́ mọ́ láìkẹ́ nù tí wọ́n yẹ èrè rẹ̀ lóńdó state lóńdó state yìí nàní ọlọ síbi àwọn yà èrè rẹ̀ wálé pé owó ẹ̀sìn ohun ọ̀gbọ̀n láàyè àti kí yẹn fọwọ́ ẹ̀sẹ̀ ìdáyà ìkẹkẹ ní lọ́tọ̀ tí wọ́n bẹ̀rù kìfìrí gàkiri àdúgbò àmì nàmìjì ẹ̀dọ́ nàmìjì là táwọn olùkọ́ ọba hmm. mu ọjọ́ ìṣẹ́ ọmọ ènìyàn kọ̀m̀pútì kọba mu Saudi alẹ́sìn ìrànlẹ́ ìdíbí láti Saudi àwọn oníṣe káyìn àwọn ti ń ṣe ọ̀nà ńkọlọ Saudi àní nítorí tí mo Saudi àríkà alágbá àwọn ìgbà ọ̀sán ìlú ìṣìkan kẹtẹ ní wọn báyìí ọdún yẹn nítorí tí mo bẹ̀ nìyẹn. àwọn máa fi bèbí bẹ́ẹ̀ ni ẹlẹ́yẹ̀kẹ́ ni kọ́ńtà wù sí i ìlú ni wọ́n yà tó dàbí èèyàn ó rí ní ó fi òwú ṣe ilé mọ̀ gbé fáwọn tó máa ń gbàwẹ̀ ó bá máa kẹ́mi pa àwẹ̀ ń gbọ́ àwọn ó ti dáhùn ní àwọn èèyàn mí mo fúyẹ́ ilé mo fúyẹ́ nìyẹn ó rí àwọn akéde pa àrègbè bèbí ńláńlá wọn náà gbọ́dọ̀ wí nìyí wọn náà bèbí ńláńlá ó rí tó bá bèbí nìkan èèyàn ló pè àyíwẹ̀ ẹ̀kọ́ ni ọlọ́run forí nìyí ọlọ́run sàlọ̀ wà wọ́n alẹ́kùn sàlám dìlà ẹ́ Tàbí ẹ̀rọ orí tàbí ẹ̀rọ kó báyìí ọgbọ́n àti máa ń hù ọgbọ́n àti máa ń hù ìwà bí ẹranko ní kò láàbò níbẹ̀ ó di bí irú kéèyàn láàánú yẹn nìyí kèrè àgbà kéèyàn máa láàánú àmọ́ tọ́gbọ́n wà níbà wà láàánà ìbá láàánà rẹ̀ ẹ̀ jẹ̀bi ó di bí wọn tó ń kọ́ yẹn gbẹ̀fàrà tó ń ní kàkàkà ní kúrò àgbàrà tẹ́ bá wo náà ń ròyìn fún àjẹsà kọ́ ní wọ́n ròyìn fún wa ni ẹ̀rọ kò bí bẹ́ẹ̀ ni wọ́n máa lé obìnrin báyìí nígbà tí àwọn obìnrin máa zira ayé ọjọ́ bí wọ́n ti wọ̀lú báyìí wọ́n ní mọ̀lẹ́ obìnrin rẹ̀ lókà gbà lẹ́sẹ̀ ni bẹ́ẹ̀ tí wọ́n lù lẹ́rọ ti bàbá sí ìgbàgbé àwọn kí lọ́mọ sí báyìí wọ́n kó ó di eyín wọ́n ní káwọn kí òsì là ó di eyín kí ìlú dá sí níjọba náà ni kókó báyìí lọ